ẹ ṣàdáì ọpẹ́ wa màrè ó bàbá àní olórí ogun bàbá ìwọ ọlọ́pẹ́ yẹ ẹ ṣàdáì ọpẹ́ wa màrè ó bàbá wa ọlọ ẹyin Ọlọ́run ẹ kọrin ẹ pàtẹ́wọ́ sí òun ni ẹ ṣàdáì ọpẹ́ wa màrè ọba. àní olórí ogun o ìwọ ọlọ́pẹ́ yẹ bàbá wa ẹ ṣàdáì ọpẹ́ wa màrè ọba. bàbá olórí ogun ìwọ ọlọ́pẹ́ yẹ o ẹ ṣàdáì ọpẹ́ wa mà rèé o bá ọpẹ́ wa mà rèé o bàbá àlọ́ ọpẹ́ wa mà rèé o bàbá àlọ́ ọpẹ́ wa mà rèé o bàbá ẹ̀yìn ọpẹ́ wa mà rèé o bàbá ẹ jẹ́ akọrin yìí. Èè àánú ló ń sọ̀rọ̀ oore ọ̀fẹ́ ló ń gbani àánú ló ń sọ̀rọ̀ oore ọ̀fẹ́ ló ń gbani agbára àwa kọ́ o àánú ló ń sọ̀rọ̀ kí lẹ wí àánú ló ń sọ̀rọ̀ oore ọ̀fẹ́ ló ọmọ àánú ló ń sọ̀rọ̀ àní oore ọ̀fẹ́ ló ń gbani e, agbára àwakọ̀ àánú ló. Jésù ṣeun olórin kan ní ó fẹ́ mi ó fẹ́ mi yéye ó pẹ́ tí mo ti mọ̀ pọ̀ ẹni tó bá mọ̀ pọ̀ fẹ́ òun kó kọ́ látọkàn ó fẹ́ mi yéé Jésù fẹ́ mi yéye. Yeah, yeah ó pẹ́ tí mo ti mọ̀ pò fẹ́ ṣolúwa fẹ́ ọ ó fẹ́ mi ó fẹ́ mi yẹyẹ ó pẹ́ tí mo ti mọ̀ pò fẹ́ mi alo fẹ́ mi ó fẹ́ mi a Jésù fẹ́ mi yẹyẹ ó pẹ́ tí mo ti mọ̀ pò fẹ́ mi olúwa gba ìyìn wa o ìwọ ló lólùfẹ́ wa ìwọ ló fẹ́ràn wa a fẹ́ ọ nítorí pé ìwọ ló kọ́kọ́ fẹ́ wa ìwọ ló kọ́kọ́ fìfẹ́ hàn sí wa ìfẹ́ máa ń já gùdùgùdù lọ́kàn èèyàn lọ́pọ̀ ìgbà tí ìfẹ́ yẹn èèyàn èèyàn sáà nífẹ̀ẹ́ nìkan bọ̀ èèyàn ò ní mọ bí ó ṣe sọ fún èèyàn máa wá ojú rere ẹlòmíì èèyàn ò ní mọ bí èèyàn á ṣe sọ fún ìgbà míì èèyàn á fún ní nǹkan èèyàn á fún ní nǹkan èèyàn á máa bá sọ̀rọ̀ èèyàn á máa ké ṣùgbọ́n torí pé nǹkan ò dà yàn pọ̀ pẹ̀lú ẹnìyẹn gbàtẹ́nìyẹn bá wà nawọ́ ìfẹ́ síyàn nígbà náà èyí tayọ̀tayọ̀ lèyàn á fi gba ìfẹ́ yẹn adúpẹ́ pé o fìfẹ́ hàn sí wa nítorí pé o fẹ́ ká fẹ́ ọ Jésù gba ọpẹ́ wa o Jésù gba ìyìn wa o Jésù ògo ni fún orúkọ rẹ adúpẹ́ fún àǹfààní mìíràn tó tún fún wa láti wá síwájú rẹ. Si ní àkókò yìí a dúpẹ́ fún ìfẹ́ tó fi ń fà wá mọ́ra ọ̀rọ̀ kan sọ wípé olúwa ìwọ ni mo fẹ́ ìfẹ́ rẹ ló múnú mi dùn nínú ìfẹ́ wa ràn mí lọ́wọ́ fọwọ́ ìfẹ́ fàyè mi mọ́ra olúwa ọwọ́ ìfẹ́ ló fi fà wá mọ́ra fún ọwọ́ ìfẹ́ yẹn a mọ rírì ọwọ́ ìfẹ́ yẹn lórúkọ jésù olúwa gba ọpẹ́ wa ẹ jẹ́ àṣàmì dáadáa olúwa gba ìyìn wa o. Oh. Ogo ni forúkọ rẹ adúpẹ́ fún ọjọ́ kẹta àwẹ̀ àti ìṣọ́ òru yìí adúpẹ́ fún àwọn ẹ̀rí tó ti tẹ̀lé olúwa adúpẹ́ fún àwọn ilẹ̀kùn tó ti ṣí adúpẹ́ fún ọ̀rọ̀ rẹ tó rán sí wa adúpẹ́ fún ìfihàn adúpẹ́ fún ìmọ́lẹ̀ rẹ tó ń tọ́ wa lórúkọ jésù olúwa gba ọpẹ́ wa o ọpẹ́ wa ò lópin lọ́dọ̀ rẹ títí láéláé lọ́pẹ́ wa lọ́dọ̀ rẹ bọ́ bá mọ̀ bẹ́ẹ̀ kọ́ dáadáa ti láéláé lọ pẹ́ mi lọ olúwa títí láéláé lọ pẹ́ mi lọ́dọ̀ rẹ lọ pẹ́ mi lọ́dọ̀ rẹ lọ pẹ́ mi lọ́dọ̀ rẹ lọ pẹ́ mi lọ́dọ̀ àní títí láé ní ti láéláé lọ pẹ́ mi lọ́dọ̀ ọlọ́run olórí ogun títí láéláé lọ pẹ́ mi lọ́dọ̀ rẹ olúwa títí láéláé lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ olúwa gba ọpẹ́ wa olúwa gba ìyìn wa ògo ni forúkọ rẹ olúwa olúwa gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo ìdọ̀tí nínú ayé wa tó lè fẹ́ ba oṣù yìí wa lọ́wọ́ tó lè fẹ́ ba ìníjẹ́ mọ́ wa lọ́wọ́ tó lè fẹ́ dènà ayọ̀ wa lórúkọ Jésù Olúwa dáríjì wá Olúwa dáríjì wá àtọmọdé àtàgbà wa a ti ráàánú gbà fún ìwà láàyè jẹ́ ká ráàánú gbà fún ìwẹ̀nùmọ́ a ti ráàánú gbà fún mímọ ọ̀nà ìyè jẹ́ ká ráàánú gbà fún rínrin ọ̀nà ìyè ẹ̀kọ́ kan sọ pé ìwà mímọ́ bẹ̀rẹ̀ ní ìkóríta ìsọdi mímọ́ ṣùgbọ́n ìwà mímọ́ kò pin sí ìkóríta ìsọdi mímọ́ ìwà mímọ́ jẹ́ ìrírí ojoojúmọ́ tí èèyàn gbọ́dọ̀ máa rí tí kìrìsẹ́nì gbọ́dọ̀ máa rí gẹ́gẹ́ bí arìnrìn àjò sọ́run a béèrè fún oore ọ̀fẹ́ àti àánú a ti bẹ̀rẹ̀ ní kòríta ìsọdi mímọ́ a wá béèrè fún àánú tá a fi máa tẹ̀síwájú nínú ìrírí ìwà mímọ́ lójoojúmọ́ lórúkọ Jésù Olúwa yọ̀ǹda rẹ̀ fún wa jẹ́ ká lè súnmọ́ ọ sí jẹ́ ká lè fẹ́ ọ. oṣù yìí jẹ́ oṣù tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìtúsílẹ̀ ìtúsílẹ̀ tó sì ga jù ó ní ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀ ìtúsílẹ̀ kúrò nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ mo fẹ́ kí ọkàn wa wà bí mi lè ṣaláì mọ rírì gbogbo àwọn ará wa tí wọ́n wà ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní orílẹ̀-èdè àgbáyé tí wọ́n jẹ́ uh, member operation jesus only mo láyọ̀ lórí gbogbo wa àtàwa tá a wà ń bí àwọn tá a jọ ṣèpàdé níbí ní ìrọ̀lẹ́ àná àwọn tá a jọ ṣe sóòrù mọ́jú mo láyọ̀ lórí gbogbo wa ohun tó jẹ́ ayọ̀ mi ni pé ẹ̀mí wa wà pé a ò tí ì kú torí tó bá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa ti kú ṣáájú àkókò yìí mi ò lè sọ pé bí báyìí la bá wà ní ọ̀run ǹjẹ́ àlàyé mi ǹjẹ́ ń yé wa bí mi lè sọ pé bí báyìí la bá wà ní ọ̀run àtọkùnrin àtobìnrin wa ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n dé ọ̀run tí wọ́n ń kábàámọ̀ ṣẹ́rí tí a bá fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tá a bá fẹ́ ní ọkàn ọpẹ́ ẹ jẹ́ ká ní ọkàn ọpẹ́ nítorí pé ọlọ́run fi àánú dá wa sí ọ̀pọ̀lọpọ̀ wa tá a jẹ́ òbí tá à ń retí àyípadà nínú ayé àwọn ọmọ wa torí pé a wà láyé ni bàbá ṣe láyé báyé ọmọ bá ṣe fẹ́ rí náà láyé ọmọ ṣe kínni ló máa rí ṣùgbọ́n nítorí pé ọlọ́run fẹ́ kí àtúnṣe kó wà ọlọ́run ò fẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n ba ẹ̀yìn wa jẹ́ lẹ́yìn tá a bá lọ tán so ó jẹ́ kí àwọn ìwà kan tí wọ́n ń hù kó máa ṣe ojú wa ká lè máa pè wọ́n sí àkíyèsí kí ni ẹni tí ó ti kú kí ló fẹ́ sọ lórí ọmọ rẹ̀ ǹjẹ́ àlàyé mi yé wa gbogbo tó ń ṣẹlẹ̀ lórí iṣẹ́ wa ọlọ́run jẹ́ kó sojú wa tá a bá ti kú tó jẹ́ pé ìgbà tá a kú tán níṣẹ́ yẹn ṣẹ̀ṣẹ̀ wá dojú dé kí la fẹ́ ṣe ṣáfẹ́ ti ọ̀run wá sáyé ni ṣé rí àwọn nǹkan kan àti jẹ́ pé tá a bá láròjinlẹ̀ nípa rẹ̀ a máa máa dúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni èmi ń dúpẹ́ lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mò ń dúpẹ́ lórí ẹ̀ tí ọpọlọ ẹni tó ń jà nítorí ilẹ̀ àbí torí dúkìá pé wọ́n gba dúkìá òun wọ́n gba ilẹ̀ òun ẹjẹ́ ń bi wá léèrè béèrè kan ẹni tí wọ́n pa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tó lẹ́yìn tó kú tán ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ wọ́n ń fa wọ́n ń ṣe ẹjọ́ lórí ilẹ̀ kan ilẹ̀ yẹn dẹ̀ so ẹni tó jẹ́ aṣojú ẹ tó jẹ́ aṣojú fún ìdílé yẹn lórí ilẹ̀ yẹn so ẹnìyẹn wọ́n ní sùúrù àwọn tí wọ́n ń bá wọn fa ọ̀rọ̀ ilẹ̀ wọ́n ní sùúrù títí tẹ́ni tó jẹ́ aṣojú tó jẹ́ tó láṣẹ lórí ilẹ̀ yẹn títí tó fi kú gbà tí wọ́n rí i pé ó kú tán ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí gbé àwọn ìgbésẹ̀ kan ṣé ó máa dìde ní sàárè wàá sọ wípé òun fẹ́ ja ìjà ilẹ̀ kò ṣeé ṣe kò ṣeé ṣe so lábẹ́ àkóso nǹkan tó wù kó lè máa ṣẹlẹ̀ ohunkóhun tí ń bá ṣẹlẹ̀ nínú ayé wa ẹ jẹ́ ká máa dúpẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run òun ni ó yẹ wá torí pé lójú wa ni àwọn nǹkan yẹn ti ń ṣe kíni ló ti ń ṣẹlẹ̀ lójú wa ló ti ń ṣẹlẹ̀ nǹkan kí nǹkan tó wù kó lè máa ṣẹlẹ̀ nínú ayé èmi ń dúpẹ́ lórí ayé yín o nígbà tí ẹlòmíín tó ń dúpẹ́ àmì tó ń ronú pé ẹ iṣẹ́ òun ẹbí òun ayé òun kémi tó gbàdúrà kí ló fà á ṣe ẹ̀yin òró ni ẹ jẹ́ ká jọ jíròrò lórí ẹ̀ nígbàkúgbà tí ẹnìkan bá tọ ìránṣẹ́ Ọlọ́run lọ tá bá sọ pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ o nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ o nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ o so tá bá ní à báyìí ni nǹkan báyìí rí o báyìí ni nǹkan báyìí rí o báyìí ni nǹkan báyìí rí o nígbàkúgbà tá bá sọ àwọn nǹkan yẹn pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ so ẹ rí i pé tí ìránṣẹ́ Ọlọ́run bá fẹ́ bẹ̀rẹ̀ àdúrà ohun tó máa kọ́ sọ ni pé ní orúkọ Jésù á sọ bẹ́ẹ̀ àbí kò ní sọ bẹ́ẹ̀ ẹ dáhùn o ní agbára ẹ̀jẹ̀ Jésù á sọ bẹ́ẹ̀ àníbí ò ní sọ bẹ́ẹ̀ ìyẹn ìránṣẹ́ Ọlọ́run tó bá jẹ́ pé orúkọ Jésù àti ẹ̀jẹ̀ Jésù àti ọ̀rọ̀ Ọlọ́run ni tó bá jẹ́ pé ìyẹn ni ìgbẹ́kẹ̀lé ẹ̀ tí kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ pé ó gbójúlé olúgbohùn tàbí agbára ògùn ìránṣẹ́ Ọlọ́run tó bá jẹ́ pé ọ̀run ni àfojúsùn rẹ̀ tó jẹ́ pé ọ̀run ni ìlépa rẹ̀ ránṣẹ́ ọlọ́run tó bá jẹ́ wípé kò ní nǹkan míì lẹ́yìn ọlọ́run bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ tí n tẹ́ sọ kalẹ̀ ìṣòro tẹ́ sọ̀rọ̀ ẹ̀ tó ga bí òkè tó ga jù ránṣẹ́ ọlọ́run yẹn lọ ránṣẹ́ ọlọ́run tó bá jẹ́ pé agbára ọlọ́run nínú ikú àti àjíǹde jésù ló bá gbẹ́kẹ̀lé ohun tí ó kàn sọ ni pé ẹ jẹ́ ká gbàdúrà tó bá ti ní ẹ jẹ́ ká gbàdúrà á ní ní orúkọ jésù kò lè fi orúkọ Jésù sẹ́yìn torí pé ó mọ̀ pé nínú rẹ̀ ni gbogbo ìṣẹ̀lẹ̀ tí ó bá ṣẹlẹ̀ gbogbo ọwọ́ agbára tọ́lọ́run ọba náà gbogbo iṣẹ́ agbára tọ́lọ́run ọba ṣe nínú orúkọ Jésù yẹn ni agbára yẹn wà nínú rẹ̀ ni gbogbo ìyanu wà nínú rẹ̀ ni gbogbo ayọ̀ wà nínú rẹ̀ ni ìgbàlá wà nínú rẹ̀ ni ìyè wà ìyè náà ni ìmọ́lẹ̀ aráyé gẹ́gẹ́ bí ìwé Jòhánù orí kìíní látẹsẹ̀ kìíní sí karùn-ún ṣe sọ fún wa so ẹ rí i pé bẹ́ẹ̀ bá sọ tí gbogbo ẹ̀ bá ga ga ga ga ga ẹ lórí ọmọ eléyìí lórí ẹbí eléyìí lórí iṣẹ́ eléyìí lórí ẹ kíní eléyìí ntí ẹnìyàn sọ ni pé ẹ jẹ́ ká gbàdúrà a ní ní orúkọ Jésù a ní ní agbára ẹ̀jẹ̀ Jésù ẹ lè gbọ́ kó lọ tààràtà sórí wípé kọ́ wá kọ́ wá sọ pé ó yá o bẹ́ẹ̀ ṣe sọ tán wá ní ogunṣẹ́ ìjì ọ̀yá wàhálà gbiná dànù gbiná dànù kò lè sọ bẹ́ẹ̀ kò lè sọ bẹ́ẹ̀ you are most welcome sir the lord will honour you sir you can come and have your seat here love god in you god bless us amen a genuine genuinely born again a, a, a child a genuine born again christian Eh, lè kẹ́ ẹ sọ̀rọ̀ ṣòro kọ́ ga bí òkè kọ́ wá sọ pé ogunṣẹ́ ogunṣẹ́ no no no no no a kì í bẹ̀rẹ̀ láti bẹ̀ a kì í bẹ̀rẹ̀ láti bẹ̀ ẹni tó bá ti dàtún bí tó bá jẹ́ ìrànṣẹ́ ọlọ́run tí ò ní nǹkan míì tó gbẹ́kẹ̀lé o bẹ́ẹ̀ bá gbé ìṣòro tó jẹ́ pẹ̀tẹ́sì alájà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tẹ́gbẹ́ tí ìṣòro àkọ́kọ́ ó jẹ́ pẹ̀tẹ́sì alájà kínní tí tó jẹ́ lé onílẹ̀ tí ìṣòro kejì tó jẹ́ pẹ̀tẹ́sì alájà kínní tẹ́gbélé lórí tí ìṣòro kẹta tó tún ga bíi pẹ̀tẹ́sì tẹ́ wá tó tó tó léra wọn bẹ́ẹ̀ ẹni tó jẹ́ ìránṣẹ́ ọlọ́run tí ò ní àgbẹ́kẹ̀lé agbára mi ohun tí ó kọ sọ ni pé ìgbà míì gan tẹlomi bá pè mí tó a ẹlò sà nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ ẹlòmíì lè pè pé ìyá òun kú bàbá òun kú ntí máa kọ sọ ni pé olúwa ṣeun ṣùgbọ́n tí wọ́n bá pè yín pé ìyá èèyàn kú thank you God bless you sir tí wọ́n bá pè yàn pé ìyá èèyàn kú lápẹ̀ ránṣẹ́ ọlọ́run tàbí ẹnìkan pẹ̀ ránṣẹ́ ọlọ́run pé ìyàwó òun kú tí ránṣẹ́ ọlọ́run yẹn wá sọ wípé olúwa ṣeun ẹni tí wọ́n sọ pé olúwa ṣeun nígbà tí ó pè wọ́n pé ìyá àbí ọ̀rẹ́ òun àbẹ́gbọ́n òun àbí àbúrò òun àbọ́mọ òun kú ẹni tí wọ́n sọ fún pé olúwa ṣeun yẹn so tó máa tó náà máa ní ọkàn pé olúwa ṣeun lẹ́ni tó jẹ́ pé òun náà jẹ́ ọmọ ọlọ́run ajẹ́ni tó jẹ́ pé wọ́n ti jọ gbà pé ọ̀rọ̀ ọlọ́run nínú ìwé tẹsalónìkà kínní orí karùn-ún ẹsẹ̀ kejìdínlógún pé nínú ohun gbogbo ẹ máa dúpẹ́ o nítorí èyí ni ìfẹ́ ọlọ́run fún yín nínú kristi jésù nínú kristi èyí ni ìfẹ́ ọlọ́run fún yín but ẹni tí ó mọ̀ pé ìfẹ́ ọlọ́run ni olúwa ṣeun nínú wàhálà ẹni tí kò mọ̀ pé ohun tá a gbọ́dọ̀ even nǹkan kan wà tó jẹ́ pé ó máa ṣẹlẹ̀ sí mi tí mo bá ṣàṣìṣe tẹ bá pè mí fàṣìṣe mi tẹ bá ní àsánjọ́ ah, ó ṣàṣìṣe báyìí màá lójú yín bẹ̀bẹ̀ ṣe sọ màá ní olúwa ṣeun so ẹlòmíà máa wò pé ah, ah, nǹkan tí àwọn ń sọ kò dún ni kò yé ni báwo ló ṣe máa máa sọ pé olúwa àbí ṣé kí n para mi ni bẹ́ẹ̀ bá ràṣìṣe mi tẹ̀ bá sọ ń kọ́ tẹ̀ bá ràṣìṣe mi tẹ̀ bá fi hàn mí ń kọ́ so ipòkípò yòówù ká lè wà gbogbo member of Praise Jesus Only lágbàáyé bóyá àwa tá a wà ń bí bóyá àwọn tó wà ní gbogbo Operation Jesus Only centers lórílẹ̀‐èdè Nàìjíríà àbáwọn tó wà tó join fíà Facebook ọ̀ fíà ẹ̀ nípasẹ̀ application Jésù nìkan lórí phone ọ̀ àwọn tó join through Zeno radio lórí ẹ̀ eh, iPhone bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so bó ti wù kó rí ipò yòówù kó lè wà ọ̀rọ̀ rẹ̀ tọ́pẹ́ èmi ń bẹ́ẹ̀ yọ̀ even pé o sọ pé o ò jẹ even kó sọ pé iṣẹ́ rẹ dojúrú even kó sọ pé ayé ọmọ ò rí bó ṣe fẹ́ kó rí even kó sọ wípé gbogbo kòwò rẹ kò rí bó ṣe yẹ kó rí èmi bá ẹ dúpẹ́ nǹkan àkọ́kọ́ tèmi bẹ́ẹ̀ sọ ni pé olúwa ṣeun o and bó ti wù kíwọ náà kó kó jẹ́ nìkan tó jẹ́ pé abara mòore jẹ tó ó yẹ kíwọ náà tó bá jẹ ojúlówó ọmọ ọlọ́run even kó jẹ́ pé o l'accident nǹkan àkọ́kọ́ nígbà tó bá ti back to your consciousness tó bá ti wá sínú òye rẹ taccident bá ṣẹlẹ̀ nǹkan àkọ́kọ́ tó gbọ́dọ̀ kọ́kọ́ ṣe ni pé olúwa ṣeun ṣùgbọ́n ẹjẹ́ ń bi wá léèrè ṣé bẹ́ẹ̀ ni ìwọ ṣe rí ṣé bẹ́ẹ̀ ni ìwọ ṣe rí pé ọlọ́run farahàn wá ní òru pé ọlọ́run sọ gbogbo àwọn nǹkan yẹn di mímọ̀ fún wa pé ọlọ́run jẹ́ kó di mímọ̀ fún wa láàárọ̀ bó jẹ́ àárọ̀ ni wọ́n pè é fáṣiṣe rẹ ti ń sọ fún ẹ sọ pé olúwa ṣeun tó bá jẹ́ pé ibojì ni nǹkan yẹn bá ń kọ́ tó wá dé tó dọ́run tán tó ti yọjú sọ́run tí wọ́n á sọ pé ayé ò ṣe é lọ mọ́ tí sọ pé ayé ò ṣe é padà sí mọ́ tí wọ́n sọ pé ayé ta ó ti ilẹ̀kùn ayé ti tì mẹ́ o ò lè padà sáyé lọ ṣàtúnṣe torí ìwé oníwàásù yẹn ó ní ìrònúpìwàdà ò ó ní kò sí ète tàbí ìmọ̀ ní ìsà òkú níbi tí à ń rè so no matter your situation no matter your challenges no matter your trial no matter what you, are, you, you, you might have been going through nǹkan kí nǹkan tó lè máa ti là kọjá èmi ń bẹ́ẹ̀ dúpẹ́ o kódà mo dúpẹ́ pé òòjú bó ṣe wà yìí lọ mo dúpẹ́ pé òòjú bó ṣe wà lọ mo dúpẹ́ pé mi náà òòjú bí mo ṣe wà lọ láti ìjẹta láti on the one ọjọ́ kìíní oṣù kẹrin tó sùn agbára ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí májẹ̀mú ọlọ́run fún wa nù sẹ́ ìránṣẹ́ jésù nìkan láti gbà tó ti ti ti ti tó ti bẹ̀rẹ̀ láti jẹta so ká dúpẹ́ fọ́nà tọ́lọ́run gbà fún wa so gbogbo ẹ̀yin ara wa lóní kókò mo bá yín yọ̀ gbogbo ẹ̀yin ara wa nígbò ọ̀dà gbogbo ẹ̀yin ara wa káàkiri mo bá yín yọ̀ so ẹ jẹ́ ká kọ́kọ́ ní ọkàn ọpẹ́ pọ́lọ́run fi àṣìṣe wa hàn wá ṣebí nínú nínú nínú bó ṣe rí náà nínú bó ṣe le koko náà ṣé ẹ ti gbàgbé ọ̀rọ̀ orin wa kan tó ta kọ láìpẹ́ yìí ayé mi ló sì ń sọ̀rọ̀ èmi ń sọ pé Jésù ṣeun ẹ̀jẹ̀ ń sọ pé Jésù ṣeun ẹ̀jẹ̀ ń sọ pé Jésù ṣeun torí ayé mi ló sì ń jẹ̀bá ayé mi ló sì ń jẹ̀wá ayé mi ló sì ń mú mi ẹ̀jẹ̀ ń sọ pé ṣeun so nínú gbogbo nǹkan yòówù kó lè máa ṣẹlẹ̀ bí ọgbọ̀n ọjọ́ ìṣe ń lọ lọ́wọ́ ẹ jẹ́ ká ní ọkàn ọpẹ́ ẹ jẹ́ á ní ọkàn ìyìn so kò sí ní tó dàrú tágbára rẹ̀ ọ̀ká kò sí nǹkan tó dàrú tí a bá ní àná àwa tá a láǹfààní àti darapọ̀ mọ́ ìsọjí Jésù nìkan ní orí afẹ́fẹ́ nílẹ̀ olómìnira Bẹ̀nẹ̀ so ẹ rí i pé nǹkan kan ẹ̀mí mọ́ sí mi ní èsì nǹkan kan ọ̀rọ̀ rí ò tí ì yes gbogbo àwa tá à ń sọ pé ẹ ẹ tí Ọlọ́run bá rí tèmi rò tọ́lọ́run bá ìwọ kẹ̀ torí pọ́rọ̀ rẹ ò tí ì sọ Ọlọ́run tọ́rọ̀ rẹ bá sọ Ọlọ́run bí ìwọ ṣe ń rò lọ́kàn rẹ pé ọ̀rọ̀ rẹ ti sọ Ọlọ́run tọ́rọ̀ rẹ bá sọ Ọlọ́run á ti gba ikú láàyè láti pa ẹ́. ṣé torí pé jẹ gbèsè lọ́wọ́ àwọn òbí ẹni pé ọ̀rọ̀ rẹ sọ Ọlọ́run gbọ́rọ̀ rẹ bá sọ Ọlọ́run ni á ti gba ikú láàyè ikú á ti pa ẹ́. ẹ gbọ́tọ̀ ọmọ kan níbí nílẹ̀ ọ̀sẹ̀ tó kọjá ta wá torí ìrònú àbúrò yín torí ìrònú ẹ̀yin ò mọ̀ pé nínú ilé ń bẹ̀ lọ́dọ̀ yín lókè ọ̀la ń bẹ̀ ẹ mọ̀ pé nínú ilé ń bẹ̀ ẹ mọ̀ pé oògùn tó fi fín oko kù lóko ọlọ́run ló ní kó má jẹ́ oògùn tó ń pa kòkòrò so ó kàn nínú ara rẹ̀ pé oògùn tóun fi fín oko kù lóko torí kò fẹ́ rí ìyá ẹ̀ gbogbo àlá tó ńlá gbogbo ìran tó ń rí gbogbo ìsọtẹ́lẹ̀ tó ń sọ fún so ṣe mọ̀ pé inú ilé yẹn náà kó tó di pé kúrò inú ilé yẹn ni ẹjọ́ ń gbé àtòun àti ìyá ẹ̀ so ọkàn ogun tó fi fín oko kù ní oko ó ní òun ní kí màmá òun bóun pa ata so kan bóun ba ata tó àwọn máa gbìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so lára àwọn oògùn tán fi ń fin kokù ó kàn gbóògùn yẹn nínú ẹjọ́ wà nù lé bẹ́ẹ̀ ọ̀dẹ̀ gbóògùn yẹn ó dẹ̀ mú ọ̀rọ̀ rẹ̀ ò tí ì sọ ọlọ́run ni bọ́rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa bá ti ṣe bí ṣe bí o ní high blood pressure ẹ̀jẹ̀ ríru ló ní kò ní jẹ́jẹ̀ ríru kò lè jẹ́ ẹ̀jẹ̀ ríru ntòòrò tó fún ẹ ní ẹ̀jẹ̀ ríru yẹn á ti gbẹ̀mí ẹ tó bá jẹ́ pọ́rọ̀ ẹ̀ sọ lọ́hùn bẹ́ẹ̀ ni kò ní jẹ́ pé ẹ tọ́ba even kí àwọn dókítà kí wọ́n place ẹ sórí drugs kan sọ pé kọ́ máa lo ẹ̀jẹ̀ ríru ìtí ń jẹ́ kó sì kán sì máa rí i pé kán sì máa sọ pé kó máa lògùn ẹ̀jẹ̀ ríru ni pé ọ̀rọ̀ rẹ̀ èso ọlọ́run ni bọ́rọ̀ ẹ bá sú ọlọ́run oògùn ẹ̀jẹ̀ ríru kọ́ mọ́ ẹ̀jẹ̀ ríru yẹn yọkàn rúnjọ́ kan ni ẹ̀mí ọ̀bọ ni ọ̀rọ̀ ẹ sọ ọlọ́run pátápátá ni pé ikú lọ pàjáre so kí ló dé tó ń sọ ìrètí nù lórí ayé ara rẹ̀ èmi ò sọ ìrètí nù lórí ayé ara mi o torí mo gbàgbọ́ pé mo sì lè dáa jù báyìí lọ mo sì máa dáa jù báyìí lọ ó sì máa dáa fún mi jù báyìí lọ so I can never give up mi ò lè sọ̀rọ̀ ìtinú lórí ayé ara mi bọ́ bá dàrú àtúntò ni èèyàn ni Jóòbù tí gbogbo ohun tó ní tán ní ọjọ́ kan èèyàn ni Jóòbù tí gbogbo ohun tó ṣẹ́rí ọkàn yìí jẹ́ ọkàn àwa ọmọ Ọlọ́run ọkàn àwa ọmọ ọlọ́run ni ọkàn ọpẹ́ ọkàn ìyìn even nígbà tó ọlọ́run sọ fún ẹ pé n tó ṣe ò dáa sọ pé bàbá mo dúpẹ́ I can never condemn myself in the presence of God not even for any reason mi ò lè condemn ara mi wájú ọlọ́run so ọlọ́run dẹ̀ ro nǹkan yẹn láti ràn mí lọ́wọ́ ó ń lo gan-an láti ràn mí lọ́wọ́ bí mo bá jẹ́ ọmọ yín tí mo bá jẹ́ ọmọ dáàdì yín sìn praise God ẹ̀yin ara wa ní Nàìjíríà praise God ó ṣeé ṣe ká lò ju àkókò lọ torí a tètè come online nu so we have like twenty a lo twenty five minutes sí ẹsà tí n bá jọmọ yín tí n bá ṣe tó dùn yín ṣé pé mo jọmọ yín mo ṣe ń tó dùn yín ẹ ti ta mí nìyẹn kò ṣeé ṣe I am still your son I am still your son ọmọ yín sì ni mí bó tilẹ̀ jẹ́ pé ẹ mọ̀ ọmọ wà tọkàn yín bá wà ń bí ẹ hallelujah ọmọ wà ṣe rí ọmọ yẹn ààyè wà láti kọ nǹkan míì síwájú ẹ àbí kẹ́ ẹ kọ nǹkan láti bẹ̀rẹ̀ ah, ṣé kìnìún ṣe ń yé wa ṣé ẹ mọ̀ pé bàbá kọ ọmọ ọmọ àti kọ àbí ó dá dúró ọmọ wà àwọn ọmọ ọlọ́run wà tí kò sí nǹkan kan. kan níwájú orúkọ wọn kò sí nǹkan kan lẹ́yìn orúkọ wọn ọmọ ọlọ́run ọ̀gá ògo ṣẹ́rí pé yẹn ti ní nǹkan lẹ́yìn ọmọ ọlọ́run ọ̀gá ògo àwọn nǹkan wà tó jẹ́ pé ọmọ ọlọ́run ni wọ́n wọn ní nǹkan míì lẹ́yìn bàbá sì pọ̀ ọmọ ọlọ́run ọ̀gá ògo náà ọmọ ọlọ́run náà la sì ń pè but àwọn kan wà tó jẹ́ pé ní ìbẹ̀rẹ̀ ẹ máa gbọ́ ojúlówó ọmọ ọlọ́run. Child of God indeed ojúlówó ọmọ ọlọ́run ọmọ náà ni wọ́n àwọn ọmọ sì wà tẹ́ bá tún rí ẹ tún rí ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí ọmọ lásán àbí ọmọ ọmọ ni o ṣùgbọ́n ó tó ní burúkú lẹ́yìn ọmọ burúkú ọmọ ni o ṣùgbọ́n tó ní tí ò da lẹ́yìn ọmọ tí ò da ní ìbẹ̀rẹ̀ ẹ tún lè pe àwọn kan ìka ọmọ ìka ọmọ ọmọ ni ọmọ yẹn tó lọ bá bàbá ẹ̀ pé bá mi kó ogún ìbí mi tó jẹ́ tèmi nu ogún ẹ̀ ọmọ náà yes sir ọmọ ni o despite the fact pé n tó ṣe lè kúrò lọ́dọ̀ bàbá ẹ̀ bàbá ò lè òun ló lera ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ń wọ igbó àdúrà káàkiri lẹ́ni wọ́n lọ látọ̀rí òkè kan dórí òkè kan wọ́n lọ látọ̀dọ̀ wòlíì kan dọ́dọ̀ wòlíì kan wọ́n lọ látọ̀dọ̀ pásítọ̀ kan dọ́dọ̀ pásítọ̀ kan wọ́n lọ látọ̀dọ̀ evangelist kan dọ́dọ̀ evangelist kan nítorí pé wọ́n sá lé bàbá ò lé wọn ṣùgbọ́n ìwà wọn ṣe kínni ó lé wọn bàbá ò lé wọn ṣé ẹ mọ̀ pé bọ́mọ onínàkúnà ẹ ti rí ṣé ẹ mọ̀ pé ọmọ ni tẹ́lẹ̀ tó fi gba gbogbo ogún ẹ̀ ṣùgbọ́n nípa ìwà rẹ̀ ó fi nǹkan kan síwájú orúkọ rẹ̀ ọmọ onínàkúnà wọ́n sì ń jẹ́ ó sì ń jẹ́ ọmọ náà kọ̀ọ̀kan sí nílé ni mo fẹ́ ká mọ ilé yìí pé àwa tá a jẹ́ ọmọ ọlọ́run lábẹ́ orí ọ̀fẹ́ tí a sì ń jẹ́ ọmọ síbẹ̀ mo fẹ́ ká tọ́jú ipò ọmọ wa ìyẹn ní ìwé johannu kínní orí kẹta ẹsẹ̀ kínní sọ fún wa pé ẹ worú ìfẹ́ tí bàbá fi fẹ́ wa tá a fi ń pè wá ní ọmọ rẹ̀ ṣùgbọ́n kò dúró síbẹ̀ ó ní bẹ́ẹ̀ ni àwa sáà jẹ́ bẹ́ẹ̀ ni àwa sáà jẹ́ lílọ sí chọ́ọ̀chì kò sọ èèyàn dọmọ ọlọ́run èèyàn lè máa lọ sí chọ́ọ̀chì kórúkọ rẹ̀ má sí lọ́dọ̀ bàbá pé ọmọ ni. so àwa tá a jẹ́ ọmọ a gbọ́dọ̀ ṣọ́ra a gbọ́dọ̀ tọ́jú ipò jíjẹ́ ọmọ wa torí pé bàbá tá à ń sọ yìí o onífẹ̀ẹ́ ni o ẹ má jẹ́ ká gba ìdíwọ́ kankan láàyè o onífẹ̀ẹ́ ni o ọmọ onínàkúnà ó ti rìn jìnnà sílé ṣùgbọ́n kan bàbá sì wà lára ẹ̀ ọkàn bàbá sì wà lára ẹ̀ praise the lord praise the master jesus ẹ̀yin jésù lógo kò sí nlé ó wà tí ò dá kí ló dé tó jẹ́ pé bàbá ló máa kọ́kọ́ rí ńgbà tí ń bọ̀ kí ló dé tí kì í ṣe wípé ìkan nínú àwọn ọmọ ọ̀dọ̀ bàbá ni wọ́n lọ bá bàbá ní ibi tí bàbá jókòó sí pé ọmọ rẹ ti ń ṣe kínni ó ti ń bọ̀ ọkàn bàbá yẹn ò kúrò lẹ́nu ọ̀nà bẹ́ẹ̀ ni ọkàn ọlọ́run ò lẹ́nu ọ̀nà lórí ayé ẹnìkọ̀ọ̀kan wa lóòótọ́ àti wà tí ò da lóòótọ́ àti àti gbégbèsè tó lòdì sí fi ọlọ́run ṣùgbọ́n agbára kan wà lọ́wọ́ rẹ̀ agbára yẹn àwọn wòlíì èké tó gba ayé kan sì wọn kì í kéde agbára yẹn onídàríjì onídàríjì ìyẹn ni bíbélì fi sọ nínú ìwé ìfihàn orí kẹta ẹsẹ̀ ogún pé kíyèsí èmi dúró lẹ́nu ẹnu kíni ẹnu mò ń ṣe kíni mò ń kanlẹ̀kùn títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí lórí ayé rẹ ẹnu ọ̀nà lọ́lọ́run sì wà bó tilẹ̀ jẹ́ wípé ìwà àrí ọ̀dà ọmọ tíwà àrí ọ̀dà ni ẹ́ ó ṣàfẹ́ ṣe nǹkan kan láyé rẹ ó ṣàfẹ́ ṣe nǹkan kan láyé mi so èmi bá ẹ yọ̀ pé o tún láǹfààní láti jẹ́ akópa nínú oṣù agbára tọdún yìí ẹ̀yin tẹ́tí ẹ̀ wà nílẹ̀ olómìnira bẹ̀nẹ̀ ẹ ẹ soríire gan ẹ sorí àmì ẹ̀sà àpẹẹrẹ àti àmì ńlá ni oṣù agbára tọdún yìí April first ìjẹta ni ètò Jésù nìkan bẹ̀rẹ̀ lórí afẹ́fẹ́ ní ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ó ṣe jẹ́ pé ọjọ́ bí bí gbogbo nǹkan ṣe le koko kò yìí èmi àti bàbá mi kan ní olúwa ń sọ̀rọ̀ lánàá wọ́n ní ọjọ́ mélòó mo ní ẹ eh, báwo ni mo ní à ah, jojúmọ́ ni láàárọ̀ jojúmọ́ ni nírọ̀lẹ́ ó ṣe jẹ́ pé aago mẹ́fà sí aago méje nírọ̀lẹ́ ni ọlọ́run fún wa láàyè sí ní orí afẹ́fẹ́ fún ìsọjí jésù nìkan nírọ̀lẹ́ dájúdájú ọlọ́run wà lẹ́nu ọ̀nà ó ń kanlẹ̀kùn ìwọ olókùn kò sílẹ̀kùn fún ẹnu ọ̀nà ló wà ó ń dúró díẹ̀ o. Ah! ìjìnlẹ̀ kan wà nípa ọlọ́run lórúkọ jésù ànípàdánù rẹ̀ ṣe ń dẹ́rìn pa yín praise god praise god kí ló dé tọ́lọ́run fi kó ogún yẹn fún ọmọ yẹn ní luke fifteen ẹ mọ̀ pé ọlọ́run bàbá yẹn represent kí ló dé tó kó fún un pé ó mọ̀ already bàbá mọ̀ pé kò lọ́pọlọ tí ó fi ná dáadáa bí n ta wò lórí ìsọjí jésù nìkan lórí afẹ́fẹ́ ràn lé àná bàbá mọ̀ pé kò lọ́pọlọ tí ó fi ná dáadáa nítorí pé kíni ẹ mọ̀ ẹ mọ̀ pé lánàá ẹ mọ̀ sí wa níyè sí nǹkan kan pé tó o bá dá ṣiṣẹ́ tó o darí one thousand seven àbí one thousand naira tí o ní ọgbọ́n tó o ní ọgbọ́n tó o máa fi dáná one thousand naira tó o dá làágùn lé lórí tó o fi rí tó o lọ́gbọ́n tó o máa fi lò dáadáa bọ́ bá rẹ́ni kó one million server or twenty eh, twenty million server or twenty million naira tó o bá rẹ́ni kó fún ẹ bó o ṣe lọ́gbọ́n torí pé ìwọ náà sì ni ìwọ ọkàn tó lò tó fi ná one thousand náà lọ́kàn tó wà nú ẹ ọkàn yẹn náà ló máa fi ná ten million naira ọkàn yẹn náà ló máa fi ná ìdí náà tó fi jẹ́ pé iṣẹ́ ti ṣẹ́ rí ọ̀pọ̀ tí wọ́n ń ṣàjọyọ̀ ìwàsáyé Jésù bó bá dìgbà Christmas ń sìn ẹ rí i pé àwọn èèyàn máa ṣàjọyọ̀ lọ tó bá dìgbà Easter ṣe bá ti ṣe ti Easter kọjá ní tí wọ́n ń ṣàjọyọ̀ rẹ̀ sà kò yé wọn they don't understand kò yé wọn èèyàn ń ṣàjọyọ̀ Easter pẹ̀lú ọtí mímu ngbọ́sọ̀yè gba táwọn pastors tí wọ́n ń rẹ ọtí àwọn wòlíì wọ́n wọ́n ń rẹ ọtí líle wọ́n ń rẹ sínú drum wọ́n á hàìsí ẹ̀ àwọn míì inú fírísà ṣé tí wọ́n ń ṣe yé wọn kò yé wọn ọkàn wọn náà sì ní ọkàn wọn bí èèyàn bá di pásítọ̀ pẹ̀lú ọkàn aláìgbàgbọ́ ìgbé ayé aláìgbàgbọ́ ló máa gbé tó bá di pásítọ̀ tán so ẹ má jẹ àwọn kan bá ti jẹ pé ó ń ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu lẹ́nu tó jẹ pé tẹ bá study bible tẹ bá wo iṣẹ́ tí jésù wá ṣe pé lórí ọkàn ló ti wá ṣiṣẹ́ tẹ bá wo iṣẹ́ tó wá ṣe tẹ̀sí ṣé màmá yìí ó sùn ṣá bàbá sọ ẹja hallelujah ńlá o amen tẹ bá wo iṣẹ́ tó wá ṣe lórí ọkàn ni tẹ́ bá ti understand ẹ̀ tẹ́ bá ti lóye pé nǹkan báyìí ni Jésù wá ṣe tẹ́ bá rìnà sí Ọlọ́run kan tó bá wùwà kan ẹ máa ẹ máa kàn wò pé n tó ń ṣe kò yé ni. ẹ gbọ́ ẹ gbọ́ gbogbo nǹkan tá ń gbọ́ ẹ gbọ́ gbogbo nǹkan tá ń gbọ́ wọ́n ṣépè fáwọn èèyàn torí pé wọn ò dọ́rẹ̀ yẹ ká béèrè lọ́wọ́ wòlíì àbí pásítọ̀ yẹn pé ibo làwọn ti rí tiwọn gbàtí Jésù ń kànú ẹlẹ́ṣẹ̀ tó ń kànú àwọn tí wọ́n ń wá sọ́dọ̀ rẹ̀ ó ní dẹ́ba kamátìw chapter nine ó ní ńgbà tó sì rí ọ̀pọ̀ ènìyàn kí ló ṣẹlẹ̀ àánú wọn ṣe nítorí wọn fún káàkiri bí àgùntàn tí ò ṣe kíni tí ò lólùsọ ṣe mọ̀ pé generation wa àsìkò wa yìí gangan lọ̀rọ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ ń ṣe. kò kí ẹgbọ́rọ̀ ọgbọ́n yìí ẹgbọ́rọ̀ ọgbọ́n yìí kò kì í ṣe gbogbo ẹni tó ní church ló ní pastor. kò kì í ṣe gbogbo ẹni tó ní church tẹ bá rérò tó pọ̀ lọ́n church tẹ ẹ̀ wá ní twenty thousand sita àbí wọ́n ní ẹ ẹ ẹ hundred thousand capacity auditorium kò ń ṣe gbogbo ẹni tó wà ńbẹ̀ ló ní pásítọ̀ gbogbo ẹni tó lọ sí church kan ló ní pásítọ̀ gbogbo ẹni tó ní church kan ló ní pásítọ̀ kò ń ṣe gbogbo ẹni tó ní church ọ̀pọ̀ ẹ̀gbọ́n tí Jésù sọ ni ó ní ẹ ṣọ́ra ẹ ṣọ́ra fún àwọn ìkòkò tí wọ́n ń tọ̀ wá ní àwọ̀ àgùntàn kí ló ń sọ. So? kí ló ń sọ sọ ìkókò lè gbà wá àgùntàn wọ kọ́ dá chọ́ọ̀chì sílẹ̀ kò sẹ́ tó bá ti lówó tó máa fi ṣe signboard sá tó bá ti lówó tó fẹ́ fi kọ́ ìjọ táwọn èèyàn ṣe kínni tí wọ́n á ṣe bóun la wà lẹ́nu ṣe bóun la wà lẹ́nu ẹ̀ ṣé nǹkan la wà lẹ́nu ẹ̀ ni ṣe bóun la wà lẹ́nu ẹ̀ yìí bọ́ bá ti lówó tó máa fi kọ́ ibi táwọn èèyàn máa dúró sí orúkọ tó fáyìn bó bá fẹ́ tètè rérò kó pẹ́ ní deliverance eh, kìnnì kan kìnnì kan tàbí kó sọ pé wá wo wòlíì rẹ international ministry ẹ mọ̀ wá wo wòlíì rẹ lódì èmi ni ni wòlíì rẹ lódì wá wo wòlíì rẹ tọ wòlíì ẹ lọ máa bọ̀ lọ́dọ̀ rẹ gbogbo ayé rí ọba tí ìṣe ò tí rẹ pàdé ni polongo ara ẹni ìsọra ẹni di mímọ́ gbogbo ẹni tó bá wà lábẹ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀ ó ní ìjọ ni kò lólùṣọ́ àgùntàn and a church without a good shepherd we we we soon is a gate to hell bóde ọ̀run àpáàdì ní sà ìjọ láì lólùṣọ́ àgùntàn ẹnu ọ̀nà ọ̀run àpáàdì ni ó nígbà tó rí ọ̀pọ̀ ènìyàn àánú wọn ṣe kí ni àánú wọn ṣe torí pé wọ́n tú káàkiri bí àgùntàn tí kò lólùṣọ́ ẹ̀sà ajínrere máa ajínrere tara bá rọ̀ lásìkò tó bá jókòó sílẹ̀ kọ́ máa ń tọ́gbà. when people are dying a wà níbì kan ní last week a wà ní olórùlé kan somewhere around ọjọ́dọ̀ níbi camp yẹn a wá jáde for evangelism so we met with people that are saying who is Jesus báwọn gbọ́n pa Jésù rí láwọn abúlé kan nílẹ̀ ẹ̀lẹ́ lọ́jọ́ ọ̀dàn bẹ́ẹ̀ yẹn nílẹ̀ ẹ̀lẹ́ nítòsí ọjọ́ ọ̀dàn bẹ́ẹ̀ yẹn Then what are we now evangelizing? What are we now proclaiming? Why are we establishing church? Kí ni ìdí tá a fi ń dájọ́ sí? Kí ló dé tíjọ fi wá pọ̀ lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́? So ìjọ táwọn èrò wà láì ṣe olùṣọ́ àgùntàn tí kálukú ń ṣe bó ṣe ṣe kí ni bó ṣe wù ìbéèrè rèé ṣé ìwọ olùgbọ́ lágbàáyé níbi tá a wà nílò olómìnira bẹ̀nẹ̀ àbí ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè nàìjíríà ibi yòówù ká lè wà ṣé ìwọ ní olùṣọ́ àgùntàn. ìyẹn ni jésù sọ fún wa ní john chapter ten ló sọ ní john, john chapter ten ó ní èmi lolùṣọ́ àgùntàn rere o. òun lolùṣọ́ àgùntàn rere o ó ní àwọn tó ti wá ṣáájú òun olè àti kí ló pè wọ́n làtọ̀lọ́sà àwọn tí wọ́n wá lẹ́yìn rẹ̀ ńkọ́ àwọn tí wọ́n wá lẹ́yìn rẹ̀ ńkọ́ ìkan ń ṣèṣọ́jí kiri láàrin kan bẹ̀ yẹn wọ́n ṣèṣọ́jí kiri wọ́n ṣèṣọ́jí kiri wọ́n ṣèṣọ́jí kiri wọ́n ṣèṣọ́jí kiri wọ́n ṣèṣọ́jí kiri èrò bí omi sà àṣewó business ni wọ́n ń pa sà you can ne you can never one of my bosses uh, was saying something I think day, three days ago ìkan náà àwọn ọ̀gá mi sọ̀rọ̀ níjẹta I was uh, uh, okay I was in the bedroom wọ́n wá pé àwa mo rí miss call wọ́n wá pé wọ́n padà wọ́n ní pastor ah prophet Lagbaja is a money bí táwa ti ń wá láńsẹ́ǹsì rédíò fifty five million naira ó di radio mẹ́ta wọ́n tó mi wọ́n tẹ̀jẹ̀ Jésù wọ́n ta wọ́n wọ́n ní káwọn èèyàn ra kán kọrúkọ wọn sínú pépà kan sọ sínú omi kí wọ́n gbé mu gbogbo ẹ̀ ní ọ̀tà owó tí wọ́n fi kó jọ abọ́ rẹ̀ rí ẹ̀ sàṣẹ́ tó ń rí sọ́jí bíi ti tẹ́lẹ̀ mọ́ ṣàtúnpẹ̀rọ̀ bí bísínẹ́sì wọn ó kápítà ni wọ́n ń wá owó tí wọ́n fi dá okòwò tí àwọn àtàwọn ọmọ wọn á máa jẹ ni wọ́n ń wá anybody ẹnikẹ́ni tó bá ti sọ fún yín pé kí Jésù tó ṣe ẹmúye báyìí wá okòwò lọ fẹ́ dá sílẹ̀ kì í sọmọ síbẹ̀síbẹ̀ bí wọ́n ṣe jọmọ kọ́mọ yẹn so to say bíbélì gan fìdí ẹ̀ múlẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ ní Málákì orí kìíní ẹsẹ̀ kẹfà ó ní ọmọ ọmọ a máa bu ọlá fún bàbá ẹ̀jẹ̀ àká Málákì orí kìíní kẹfà. Praise God. Oh, praise God. Praise the Master Jesus. Uh, Málákì orí kìíní ẹsẹ̀ kẹfà. Ó ní ọmọ a máa bọlá fún bàbá àti ọmọ ọ̀dọ̀ fún olúwa rẹ̀ yẹn ni pé ọmọ ọ̀dọ̀ náà máa ń bu ọlá fọlúwa ẹ̀ ó ní ìjẹ́ bí èmi bá ṣe bàbá ọlá mi á dà bí èmi bá sì ṣe olúwa dòdò ẹrù ẹrù ẹrù mi á dà ni olúwa àwọn ọmọ ogun wí fún yín ẹ̀yin àlùfáà tí ń gan orúkọ mi ẹ̀yin sì wí pé nínú kí ni àwa fi kẹ́gàn orúkọ rẹ̀ àwọn ọmọkọ́mọ tí kò ní ẹ̀rù bàbá nínú àwọn ọmọkọ́mọ tí kò bẹ̀rù bàbá tí wọ́n páyà bàbá ìbẹ̀rù bàbá ò sí láyà wọn ó ní bí mo bá jẹ́ bàbá yín ẹ̀rù mi dà ah, ah, ah, ẹ̀rù mi ò dẹ ẹ̀rù mi ò sì bá ẹ́ mo sọ fún ẹ kó o ṣe tí ò dá ó dẹ ó dẹ wọlé lẹ́sẹ̀kẹsẹ̀ mẹ́kọ̀ọ́ kó o má sọ pé bàbá ẹ má bínú wàá bínú wọn náà wàá bínú kú o ó tún wá dúró lẹ ó tún wá dúró lẹ́nu ọ̀nà tó wá ń kanlẹ̀kùn tó ń ránṣẹ́ sí ọ títí dìsìn àtọmọkọ́mọ àtọmọ burúkú olúwa ń dúró dè wá lẹ́nu ọ̀nà o ó ń dúró dè wá lẹ́nu ọ̀nà ṣùgbọ́n tólórí áńgẹ́lì bá fi fọn ìpè tó bá fi yí padà tó bá fi lọ́kọ̀ padà wá mọ́ nìyẹn o a jẹ́ pé tolúwa rẹ̀ bá títí ayérayé ẹ̀mí mọ́ sí mi ní èsì nǹkan kan ní ọdún kan ó ní ẹni tó bá sunkún wọ̀ọ̀run kò ní dákẹ́ ẹkún títí láì jọ téèyàn bá kú báyìí tó bá mímì kẹyìn hìn tó bá ti mímì kẹyìn pé ó kọ lajú sọnù báyìí ló bá ṣe yéè iná yéè yẹn ni ó ṣe títí ayérayé yéè iná o bí ó ṣe máa ń ké lọ́nu títí láì ó dàbí ọ̀rọ̀ àwàdà téèyàn bá mímì ẹ máa ẹ ṣàtúnṣe kẹ́ tó kú téèyàn bá mímì kẹ́yìn lẹ́nì ẹ mọ̀ pé yọkọ̀ mọ̀ ṣe tó fi ẹni tó ẹni téèyàn bá ti kú lójú ẹ̀rí tí mò ń sọ ayé ojúbọ̀rọ̀ kọ́ kì í ṣe ojúbọ̀rọ̀ lẹ̀mí fi ń jáde kó nu àgọ́ ara ojúbọ̀rọ̀ kọ́ torí ẹ̀mí mọ̀ pé ibi tóun lọ yẹn kò ṣe é padà kò ṣe pa ó tó bá ti lọ ọlọ́run wa ń pẹ́ ságẹ́sì ó wá ń kalẹ̀kùn pé sílẹ̀kùn mo fẹ́ kọjọ́ mọ̀ mi sílẹ̀kùn mo sì fẹ́ràn rẹ ó dúró lẹ́nu ọ̀nà nírètí pọ́nbó nínàkúnú ó ṣe kínní yọ padà wá ìjìnlẹ̀ tí mò ń sọ lẹ́ẹ̀kan rèé o gbogbo bí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń sunkún kiri ń tí wọ́n ń wá kiri wọn lè rí ẹ sọ bẹ́ẹ̀ tí wọ́n bá ní ta ló sọ ẹ sọ pé sanjọ́ ntí wọ́n ń wá kiri ọ̀dọ̀ àwọn wòlíì èké wọn lè rí tán wá kiri bàbá ẹgbà mi ẹyẹ mi wọ ìtàn torchlight sáyé mi ẹ̀rí ìràn sáyé mi kí ni ń ṣẹlẹ̀ ńbẹ̀ ntí wọ́n wá wọn lè rí i wọ́n kàn máa nànà dànù ni ètò kù lọ́wọ́ wọn tán tí ìnà tán ni wọ́n ń ná lọ́wọ́ bọ́bá tán orí wọn ò pè orí wọn ò pè pé Jésù ńgbà tá ń kọ tá ńgbà tá ń ìwé Fílípì orí kejì ẹsẹ̀ kẹsàn-án sí sí sí kẹwàá wọn á rí i pé àkọsíbẹ̀ pé ẹ sanwó nta kọ síbẹ̀ ni pé nítorí tí nítorí náà ọlọ́run pẹ̀lú sì ti gbé ga gidigidi ó forúkọ kan fún un tó borí gbogbo orúkọ kọ́kọ́ nǹkan míì kọ́kọ́ síbẹ̀ wípé kí orúkọ jésù tó jẹ́ kó sọ pé nítorí náà ẹnikẹ́ni tí ó bá sanwó yóò porúkọ jésù nọ̀nọ̀nọ̀nọ̀ ni ọlọ́run pẹ̀lú sì ti gbé ga gidigidi ó forúkọ kan fún tó borí gbogbo orúkọ pé lórúkọ jésù ní kí gbogbo kó máa ṣe kínni kó máa wólẹ̀ àwọn tí wọn bẹ sọkọ sọpẹ́ nìkan ká sanwó kan bó ṣe di ọmọ gangan ronú kí ni wàásù Jòhánù ẹ ronú pìwàdà ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀ ìgbà tí Jésù náà máa bẹ̀rẹ̀ wàásù rẹ̀ ẹ ronú pìwàdà ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀ orí tí ìrere dúró lé lónìí yẹn ìrere tó bá ti yàtọ̀ sí ẹ ronú pìwàdà ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀ ìrere tó bá ti di pé ẹ máa bọ̀ ojúlówó ìrere kì í wàásù pé ẹ máa bọ̀ ìṣẹ́gun ìṣòro wà nú ìrere o kí ni inú níbí ni ìwé matthew orí karùn-ún ẹ jáwọ́ nínú ìrere dúndùn ìrere mìíràn ni paul pè ní ìwé galatia ìwé matthew orí karùn-ún tẹ bá kà látẹsẹ̀ kẹwàá ó ní alábùkún fún yín nígbà tí wọn bá ń ṣe inú níbi nísìnyí tí wọn fi èké sọ̀rọ̀ búburú gbogbo sí yín ó ní mo wí fún yín ẹ yọ̀ ó ní mo sì tún wí fún yín ẹ fò fún ayọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣàṣẹ sáwọn wòlíì tó ti wà ṣáájú yín gbàtọ́ di matthew twenty four ìgbà tí a bá tún ka john chapter sixteen ó sọ di ó ní ìgbà ń bọ̀ tí ẹnikẹ́ni tó bá pa yín yóò sọ wípé òun ń ṣe ìsìn fún olúwa ẹni tó bá pa á ní ọlọ́run lòun ń ṣèsìn fún so ibo ni wọn wá yọ gbogbo yẹn kúrò nínú ìhìn rere wọn yọ kó wọn máa sọ pé máa bọ̀ máa bọ̀ tí máa ti gbọ́wọ́lé ẹ máa bọ̀ ọ̀rìn lẹ́yìn àdúrà tàwẹ̀ ìgbésẹ̀ ló kàn wo ńgbà tẹ́ bá dọ́dọ̀ wọn ọ̀nà míì ni wọ́n mú yín rìn à àní sọnù àṣírí yẹn rèé àṣírí yẹn rèé gbogbo ń tọ́mọ onínàkúnà gbà yẹn sà bàbá mọ̀ pé bí bá ṣe ń na nàkúnà lọ́hùn ọ̀dọ̀ òun ní ń padà sí ntọ́nà nàkúnà ọwọ́ bàbá ní ń jábọ́ sí bẹ́ẹ̀ ni sà gbogbo ogun tó ti fi ṣòfò láyé rẹ ó ṣe ìgbà tí wọ́n máa gbàdúrà ńgbà tí Jóòbù ṣebí Sátánì gọ̀ ẹni ọgọ́jú Sátánì ọlọ́run ò ní gba nǹkan lọ́wọ́ ọmọ rẹ̀ kó wá fẹ́ dá nǹkan yẹn padà fún kó wá dá padà fún bó ṣe gbà láíláíláí ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. bí bí sátani ṣe pa gbogbo àwọn ọmọ jóòbù lọ́jọ́ kan wì báyìí bí wọ́n ṣe ń dọ́run ọwọ́ ọlọ́run ni ẹ dé sí. so ọlọ́run tẹ́ bá ka job chapter forty two ní verse ten ìgbà tọ́lọ́ máa dá ìkólọ jóòbù padà ìlọ́po mélòó ìlọ́po méjì sátani gọ̀ ọlọ́run mọ̀ pé èṣù gọ̀ ó ní jẹ́ nfọwọ́ kan ìwà àgbẹ̀sọ̀ ìgbà tó sọgbà yíká ìgbà tó dáàbòbò tó bá ka kúrò nísìn wàá rí i pé yóò bọ̀ ọ̀hún wàá rí i pé àṣẹ ọlọ́run ni ohun gbogbo tó ní lọ́wọ́ àníkàwọ́ rẹ̀ jàre ẹ̀mí ẹ̀ lọ gbọ́dọ̀ fọwọ́ kàn ṣé kò mọ̀ pé òun gọ̀ nígbà tó fún un láṣẹ pé kọ́ mọ́ fọwọ́ kàn mí ṣé wọ́n mọ̀ pàṣẹ tó ọlọ́run pa fésù lórí ayé ẹ̀ bí wàhálà ayé rẹ̀ ṣe pọ̀ tó bí dààmú ayé ẹ̀ ṣe pọ̀ tó ọlọ́run ti pàṣẹ fún èṣù pé kò gbọ́dọ̀ gba ẹ̀mí rẹ̀ báyìí sàn ṣe mì ẹ́ tó ṣó ti kú èṣù gọ̀ ẹni ọgọ́ jù lè ṣù ńgbà tó sọ fọlọ́run pé nawọ́ rẹ̀ fi kankan rẹ̀ ọlọ́run ní rárá ntọ́ níwà níkàwọ́ rẹ̀ yẹn ni pé márùn-ún mi sọ́mọ́ àṣírí tọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ nìyẹn títí dìsín lẹ́sù sì ń jẹ́ èké àti bàbá èké ó tún fẹ́ kó bọ́lọ̀ níbẹ̀ yẹn náà what a what a condemned criminal ó tún fẹ́ kó bọ́lọ̀ pé ìtọ́ ọ̀dà tó ọlọ́dà fọwọ́ ara ẹ̀ bàjẹ́ ìtọ́ ọ̀dà bòbò fọwọ́ ara ẹ̀ nǹkan tó ṣe ìrẹ̀ ọmọ tó fún fọwọ́ ara pa no no no no no. no ọwọ́ ẹ̀ ní kawọ́ ìkawọ́ ẹ̀ gbogbo nǹkan tó níwà but má fọwọ́ kàn mí ẹ̀ ṣé kò yẹ kí sùn mọ̀ pé n tó ń fẹ́ fọwọ́ kàn gan bóun bá ti mú lọ́wọ́ jóòbù tó ń sọnù ọwọ́ ta ni ń bọ̀ sí ọwọ́ ọlọ́run ọlọ́run bá jóòbù kípẹ́ kí ló dé tẹ̀yìn tó o bá fẹ́ gbogbo ẹ̀yin tẹ̀ dá ìgbà mi padà dá ìgbà mi padà ṣe ìwọ náà ṣé kò yẹ kó nìyẹn fún ẹ ní òye pé gbogbo ohun tó ṣòfò nítorí àìgbọ́ràn rẹ sí ọlọ́run lẹ́nu ọwọ́ ọlọ́run náà gbogbo ẹ padà bọ́ sí bọ́ọ̀bà gba ìkólọ rẹ padà ọ padà dọmọ ọlọ́run ọpẹ́ ni fọ́lọ́run pé ń gbọ́ ọmọ onínàkúnà ó fi padà wá kọ̀ bá pé bàbá ẹ̀ ti dá láìní. ṣé ni bàbá tún sọ pé ẹ mú ààyò aṣọ aṣọ tó yà mọ́ lára níbi tó lọ. amen we around bàbá ni ẹ mú kíni ààyò aṣọ torí aṣọ báṣọ rẹ̀ ṣe ń gbó lọ́hùn ni wọ́n ń tún rán bí. owó tó ló tán torí pé kò gba Jésù ẹni tó sọ pé ó gba òun bí wọ́n ṣe ń gbà bẹ́ẹ̀ ni ṣe kíni ndé sọ́wọ́ bàbá gbà tó bá ránṣẹ́ sí ọ ohun kan ni kí o ṣe ṣàgbọràn ṣàgbọràn bí o bá jẹ́ tolúwa o ní láti gbọ́ tirẹ̀ kò sọ̀nà ìrere mìíràn mọ́ má ṣe sá àṣẹ rẹ̀ ti má ṣe sá àṣẹ rẹ̀ ti má sì ṣe lọ́ọ̀rọ̀ rẹ̀ gbà tolúbalà bá ń sọ̀rọ̀ ṣàgbọ́ ṣàgbọ̀ràn ṣàgbọ̀ràn èyí ni ìfẹ́ rẹ̀ gbà tó bá ránṣẹ́ sí ọ òun kan ni kí o ṣe ṣàgbọ̀ràn ṣàgbọ́ràn ntọ́ ń wá kiri ọ̀dọ̀ àwọn wòlíì èké ò lè rí ọwọ́ ọlọ́run ló wà ẹ̀já dìde ká lọ gbàdúrà. kálukú wa ní ká bọ́ lọ́rùn sá ah, gẹ́rẹ́gẹ́ gan lọ́bọ́ sí pẹ́pẹ́pẹ́ nítorí pé náà máa wò kàbí máa wò máa yán èèyàn pẹ̀fẹ́ kàbí èèyàn gbáwó. Eyan town, eyan dàgbé, eyan eh, eh, praise God. Amen. Ẹ jẹ́ aṣọ fọlọ́run. Olúwa dá mi padà sípò ọmọ mo fẹ́ jẹ ọmọ rẹ padà. Sórí ìkólọ tó ń béèrè fún tó bá ti padà sípò ọmọ bàbá ọkàn sọ wípé ẹ mú àyò aṣọ ẹ mú padà sínú ilé rẹ̀ gbogbo ń tó ṣòfò torí àìgbọ́ràn rẹ torí ìgbé ayé ẹ̀ṣẹ̀ rẹ bọ́ ọ bá padà dọ́mọ lónìí gbogbo rẹ̀ ń bàbá àrí òkòlé ọ ṣùgbọ́n yóò máa dán ìgbọ́ràn rẹ wò yọ máa dán ìgbọràn rẹ wò ọmọ onínàkúnà padà dé bó ṣe padà dé bàbá òṣẹ̀ṣẹ̀ máa sọ pé èèlò lọ ọ̀nà kù ọlọ́run ò nílò iye tọ́ ọ̀nà kù kó tó sọ ẹ́ do lóríire padà bàbá ò béèrè kí lọ ọ̀nà kù ọmọ bó ṣe dọmọ bó tiẹ̀ padà sípò ọmọ bàbá ò ní nǹkan ká béèrè lọ́wọ́ rẹ kò ní nǹkan ká béèrè lọ́wọ́ rẹ ó lè dá ìgbà rẹ padà sọ fọlọ́run níbikíbi tó wà olúwa jọ̀ọ́ mo fẹ́ jí ọmọ rẹ padà gbà mí padà gẹ́gẹ́ bí ọmọ mo fẹ́ jẹ́ ojúlówó ọmọ mo fẹ́ jẹ́ ojúlówó ọmọ mo fẹ́ jẹ́ ojúlówó ọmọ. gbàtà bolúwa rìn numọ̀lẹ́ ọ̀rọ̀ rẹ̀ ọ̀nà wa yìí ó ti mọ́lẹ̀ béèrè òun ni ìmọ́lẹ̀ ayé rẹ̀ bàtà ṣe fẹ̀rẹ̀ òun yóò máa bá wa gbé àti àwọn tó gbẹ́kẹ̀ wọn lé ṣàgbẹ́kẹ̀lé ọ̀nà mìíràn kò sí láti láyọ̀nù Jésù jù pé ká gbẹ́kẹ̀lé nídàpọ̀ pẹ̀lú rẹ̀ àjòkó lẹ́sẹ̀ rẹ̀ tàbí kí a máa rìn pẹ̀lú rẹ̀ àwa yóò gbọ́ tirẹ̀ àwòjíṣẹ́ tó ràn wá máa bẹ̀rù ṣàgbẹ́kẹ̀lé nìkan ṣàgbẹ́kẹ̀lé ọ̀nà mìíràn kò sí láti láyọ̀nù Jésù ju pé ká gbẹ̀kẹ́lé. ìjábá Ọlọ́run sọ̀rọ̀ Olúwa dárí àṣìṣe mi jì mí ọ̀dọ̀ mi dọ̀tí lóòótọ́ ọmọ gbé ayé tó ń gbé o bàbá ń káàánú rẹ o bàbá ò kúrò lẹ́nu ọ̀nà o bàbá ń wo ayé rẹ pé òun fẹ́ ṣayé ẹ níre o ó ń wo ayé rẹ pé òun fẹ́ ṣayé rẹ níre o bàbá ń káàánú nítorí rẹ o bàbá ń káànú torí rẹ o bàbá ń káànú torí rẹ o bàbá ń káànú torí rẹ o padà wálé ni ohun ọlọ́run fún ọ o lu aṣàánú fún mi gbà mí jẹran àánú gbà sọmi dọmọ mo fẹ́ padà sípò ọmọ mo fẹ́ padà sípò ọmọ èmi náà fẹ́ jẹ́ ọmọ arákùnrin mi ẹ gbàdúrà ẹ gbàdúrà ẹ gbàdúrà ẹ padà sípò ọmọ ẹ padà sí wá ọlọ́run kì í ṣe kẹ́ẹ̀kan máa lọ chọ́ọ̀chì láì ní jésù lólùṣọ́ àgùntàn yín kì ṣe kéèyàn kan máa ní ọ̀pọ̀ èèyàn ni wọ́n ń lọ chọ́ọ̀chì wọn lólùṣọ́ àgùntàn wọn ní olùṣọ́ àgùntàn kankan wọ́n kàn ń lọ chọ́ọ̀chì wọ́n kàn ń lọ pàdé wọ́n kàn ń lọ gbàdúrà bá ọlọ́run sọ̀rọ̀ gbogbo ń tọ́ pàdánù gbogbo ń táyé rẹ nílò bàbá rẹ ní ànító àti àníṣẹ́kù ó lè dá ìkólọ rẹ padà ní ìlọ́po mẹ́wàá ó wà lọ́wọ́ rẹ o aláàánú ni ọ́ o Jésù aláàánú ni ọ́ o ọwọ́ rẹ̀ láyé mi wá fàánú ṣàánú mi o bàbá mo lálàánú ni ọ́ o olùgbàlà o aláàánú ni ọ́ o béèrè fàánú o aláàánú ni ọ́ o jésù kristi aláàánú ni ọ́ o àní ọwọ́ rẹ̀ láyé mi wá fàánù ṣàánù mi o bá ọba ráàánú gbà tó sọ ẹ̀dọ̀ ọmọ padà bá ọba lè ráàánú gbà tó sọ ẹ̀dọ̀ ọmọ padà gba ọlọ́run gbọ́ pẹ̀lú mi gbogbo ìtókù ni ó máa dá padà fún ọ ó ní ànító àti àníṣẹ́kù má lọ nánà dànù sílé wòlíì èké mọ́ jáwọ́ nínú nínànà dànù gbogbo ń tọ́ ǹnà dànù ọwọ́ ọlọ́run ní bọ́ sí o ní orúkọ Jésù Kristi ló wá láti gbàdúrà. Pastor, I pray for her as we are rounding up. You can come and yes, come and pray for us. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ àti àánú tá a rí gbà láàárọ̀ yìí lórúkọ jésù olú ẹgbà ọpẹ́ wa a dúpẹ́ fún ìpàdé yìí a dúpẹ́ fún bàbá wa nínú ọlọ́run tẹ́ ẹ lò a dúpẹ́ fún ìfàmì òróyàn lórí wọn a dúpẹ́ fún ọ̀rọ̀ àṣẹ náà tó ti jáde adúpẹ́ nítorí pé kò ní lọ lásán lórí ayé wa adúpẹ́ nítorí pé ọ̀rọ̀ ìyè yìí kò ní dúró dìde takò wá lóòpin ìrìn àjò wa nínú ayé yìí lórúkọ Jésù olùẹ̀gbà ọpẹ́ wa olùẹ̀gbà yìn wa fún gbogbo ọkàn tó gbọ́ mo gbàdúrà lórúkọ Jésù orí ọ̀fẹ́ láti gbé ìgbésẹ̀ láti lọ sí ojú ìṣe lórúkọ Jésù Olúwa kó bí ìpàdé yìí ti ń tẹ̀síwájú lórúkọ Jésù Olúwa máa kún wa a fi ọwọ́ agbára yín a fi anointing tó tó bá ìníwa ìníwa pàdé tó tó lọ sí ojú ìṣe ìfẹ́ rẹ lórúkọ Jésù Olúwa orí ọ̀fẹ́ tá a nílò gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run Olúwa dàlùwà èrè wa ni wípé èrèdí ìwàsáyẹ Paul apollo sọ pé tí èrè tí ìrètí tiwa nínú Kristi bá jẹ́ ti ayé yìí nìkan àwa jẹ́ abòṣì jùlọ tó bá jẹ́ pé gbogbo ohun tá à ń sọ látàárọ̀ gbogbo akitiyan wa nílé ìjọ ní ṣọ́ọ̀ṣì tá à ń sáré káàkiri orí òkè sórí odò síbikíbi nítorí ohun ayé yìí nìkan ni Paul sọ pé àwa jẹ́ àbòsí jùlọ tí kìí ṣe pé ọ̀run ní ìlépa wa ó ṣe mí láàánú lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì èmi àti yín lórílẹ̀‐èdè Benin ní Nàìjíríà ní gbogbo bí tá a ti ń gbọ́ wa ní orílẹ̀‐èdè àgbà ńlá ayé pátápátá lórúkọ Jésù a ò ní sọ̀rùn nù ó ti dára fún wa ọ̀dẹ̀jọba yín Ọlọ́run a máa fi ògo fún ògo ńlá lu ẹ̀ fún Kristi Jésù Oluwa, àti Olùgbàlà God bless you. Thank you God bless you sir. Eh, ẹ jẹ́ ká gbọ́ àwọn ìfitónilétí yìí ká gbọ́ àwọn ìfitónilétí yìí gbogbo wa tí a wà ní orílẹ̀-èdè yòówù kí a lè wà tó bá ti di ní dédé aago mẹ́fà sí aago méje ní as in six to seven pm Nigeria time so a darapọ̀ ní orí afẹ́fẹ́ lórí ìsọjí ti Jésù nìkan ní ilẹ̀ olómìnira Benin ẹ̀yin tí ẹ̀ ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ pé application yẹn pé kò ṣiṣẹ́ lórí eh, iPhone tàbí lórí laptop so adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún bi tí ó ràn wá lọ́wọ́ dé ẹ lè lọ sí Google eh, Chrome ẹ̀yin tẹ́ ń lo iphone ẹ lo google play store àbí on iphone ẹ download zeno radio zeno radio r i mean z e n e o space radio zeno radio tẹ́ bá ti download ẹ ẹ install zeno radio yálà lórí laptop tàbí lórí ẹ eh, lórí iphone so tẹ́ bá ti download zeno radio tẹ́ bá ti install ẹ̀ so ẹ kàn ẹ kàn search fún great radio that is operation jesus only online radio station radio i mean online radio app so tẹ́ bá ti download great radio tẹ́ bá ti download ẹ̀ tẹ́ install ẹ̀ ẹ uh, no lórí zeno tẹ́ bá ti download zeno tẹ́ install zeno ẹ kàn search radio tó wà ń bẹ̀ ó pọ̀ rédíò tó wà ń bẹ̀ lágbàáyé pọ̀ lórí Zeno rédíò rédíò tó wà ń bẹ pọ̀ so tẹ bá ẹ kàn sáàsì fún Great Radio kò pé méjì ẹ logo yẹn jẹ́ kọlọ yellow and blue Great Radio tẹ bá ti click lórí ẹ nǹkan tá à ń ṣe lọ́wọ́ náà lẹ máa gbọ́ ó wà twenty four hours every day every day and night lẹ lè máa gbọ́ messages ń bẹ ẹ gbọ́ orin bẹ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ẹ̀yin tẹ̀ ń lo iPhone and uh, laptop Zeno Radio ní kẹ́ download tẹ́ bá ti download ẹ̀ so ẹ ẹ search fún Great Radio ní orí ẹ̀ ẹ máa bá àwa tí a lo Android phone yálà nílẹ̀ olómìnira Benin àbí ní ibi yòówù kó lè jẹ́ lágbàáyé ẹ lọ sórí Google Play Store ẹ bá dé Google Play Store ẹ download Great Radio ìròyìn ayọ̀ Great Radio ìròyìn ayọ̀ ó máa gbé wá kọlọ lórí Google Play Store ẹ yellow and blue náà ni logo yẹn ìyẹn ní microphone lórí ti orí logo orí Zeno radio ní logo ẹ kọlọ yellow and blue náà ni bọ̀ kò ní microphone lórí torí Zeno radio ti orí ìyẹn fáwọn iPhone and laptop bọ̀ ti orí Android Android lórí Google Play Store logo yẹn kọlọ yellow and blue ó dẹ̀ ní microphone ní orí tó bá ti di six to seven pm Nigeria time tẹ́ bá ti lọ́gàn sí orí app yẹn ẹ máa ma gbọ́ ìsọjí ti Jésù nìkan bó ṣe máa ma lọ lójoojúmọ́ nìyẹn títí dìgbà tí Ọlọ́run bá sọ pé kó wá dà even tá a bá parí oṣù agbára náà ó sì máa ma lọ bẹ́ẹ̀ náà ní àárọ̀ quarter to six ni ẹ lè ti wà lórí app yẹn ọ lórí Facebook Sanjo Ọ̀dẹ́jọbí Amos lórí Facebook ẹ dẹ̀ lè lọ sórí Google tẹ bá lọ sórí google tẹ bá ti táìpù sanjọ ọdẹjọ bms ó máa gbé yín lọ sórí gbogbo whether audio mark youtube or whatever so i pray god will help us in jesus name olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ jésù oṣù agbára sì ń tẹ̀síwájú àwẹ̀ àti sòru ènìlápẹ́ ènìlápẹ́ so network ni ò dẹ̀ tètè àmọ̀ pé data ti tán lórí router wa tá à ń lò nílẹ̀ olómìnira bẹ̀nẹ̀ so àmọ̀ pé router ti tán data ti tán lórí ẹ̀ bíbá ẹ̀ dẹ̀ rí àfi kọ́lọ́run kó ṣàánú gbogbo àgbáyé hundred gig fourteen gig tá à ń rà tẹ́lẹ̀ à ń rà ní eh, ten thousand server àárọ̀ yìí máa ní ṣe kò tún sí mi ten thousand server yẹn a ti ń sọ̀rọ̀ roughly fifty thousand naira a ti ń sọ̀rọ̀ roughly fifty thousand naira tó máa ń bẹ̀rẹ̀ ní àárọ̀ yìí pé a ṣe àtúnlérè tó tún lè sàn jù yẹn lọ a wá rí one hundred and ten gig for thirty thousand server thirty thousand server ní ara. Uh, I recharge thirty thousand server ara data yẹn one hundred and ten gig ara ní twenty nine thousand server and that is close to sa <laughs> <laughs> owó ti wà ń bẹ̀ o owó ti wà ń bẹ̀ so ìyẹn ni à ń ṣe tí ẹ fi tètè rí wa online so bí a mọ̀ bóyá anywhere in the world bóyá ẹ lè bá wa recharge data yẹn bóyá a máa padà pé màá kọ́kọ́ try lórí app mi eh, account mi tó tá a bá try ẹ̀ tó bá jẹ́ pé a lè recharge number, Republic of Benin tá a bá lè subscribe data sí orí ẹ̀ through eh, mobile app ti bank so àdánwò so àṣàjẹ́ ká mọ bó bá ṣe máa jẹ́ olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù so àwẹ̀ wa a lè break àwẹ̀ wa tá a bá ti gbàdúrà láàrin aago méjìlá sí aago méjì ọ̀sán so tó bá ti di bí after two kálukú lè bírèkì àwẹ̀ rẹ̀ ó mì pé oúnjẹ àárọ̀ nìkan la jẹ àjẹǹjẹ ọ̀sán ibi táyé dẹ̀dẹ̀ náà ní sin dẹ́rì ṣé ẹlòmíì ẹlòmíì gan jẹun àárọ̀ ọ̀sán gan ni oúnjẹ àárọ̀ gan sí ó ti ń dọwọ́ rọ̀lẹ́ so kò sí rísìn tá a máa fi ṣe ọ̀lẹ ṣùgbọ́n bó ti wù kó le tó lórúkọ Jésù ìgbà tí wàá máa rọ̀ wá ní ọrùn bí Ọlọ́run bá fi ń kó ń ṣe ẹnikẹ́ni lọ́kàn láti já sí ìrànlọ́wọ́ fún iṣẹ́ ìránṣẹ́ Jésù nìkan láti orílẹ̀-èdè yìí sí orílẹ̀-èdè míì ni gẹ́gẹ́ bí ntọ́lọ́run bá mi sọ ọlọ́run sọ pé òun ti gba áfíríkà fún iṣẹ́ ìránṣẹ́ jésù nìkan so i believe from this country now to another country ni in which i believe god will surely provide for all our needs ọlọ́run máa pèsè fún gbogbo àìní wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ àti ọ̀rọ̀ rẹ̀ nínú kristi jésù nínú ògo nínú kristi jésù àní ṣe aláìní a sì ní di aláìní torí ọ̀tọ̀ ni kéèyàn ṣaláìní ọ̀tọ̀ ni kéèyàn di aláìní ẹni ṣaláìní ọlọ́run á pèsè fáìní rẹ̀ ẹni di aláìní òun gangan ló ní ìrírí àìní nínú ọ̀dá yìí ọlọ́run ti ọlọ́run ọ̀pọ̀ lákòókò ọ̀dá nígbà ayé isaki ìyàn mú but ìyàn mọ́hún gbogbo ayé ń wọ́ mi ṣùgbọ́n ọlọ́run grant òun ní wisdom for living ó gbẹ́kànga nígbà ayé Abraham náà the same thing ọlọ́run grant ẹni wisdom for living ọlọ́run fún ọ ní ọgbọ́n ọgbọ́n gbígbé ayé láì ní àlùmọ̀ǹkọ́rọ́ yìí so bọ́lọ́run bá fi sí ẹnikẹ́ni lọ́kàn á kì í pé àkáńtì nọ́mbà wa lórí afẹ́fẹ́ tẹ́ bá pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi most of us láti ní lọ́wọ́ uh, plus two three four seven zero three four four nine zero nine eight eight ó wà lórí eh, bá a ṣe ń wo Facebook yẹn nọ́mbà yẹn ti wà ń bẹ̀ tẹ́ bá pè nọ́mbà yẹn náà ni WhatsApp nọ́mbà mi tẹ́ bá pè tàbí bá send message tọ́lọ́n bá fi sí yín lọ́kàn láti já sẹ́nà lọ́wọ́ fún ìlọsíwájú iṣẹ́ yìí so a fún yín lákan nọ́mbà tí à ń lò mo gbàgbọ́ pé lórúkọ Jésù ojú òní ti wá ó tún di aago mẹ́fà sí méje nírọ̀lẹ́ ká tún tó padà wá sí orí afẹ́fẹ́ ká má gbàgbé pé aago méjìlá òru lójoojúmọ́ òun ìṣòro God bless you ẹ máa gbàdúrà fún wa o sanjọ ọdẹjọ bíi mọ̀sílókọ mi ajínrere lábẹ́ orí ọ̀fẹ́ so mo ní láti dárúkọ yẹn ẹ máa gbàdúrà fún mi ìdílé mi àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ a nílò àdúrà yín uh, Paul Apostle ó ní ilẹ̀kùn àìtàsé ṣíṣílẹ̀ fún mi ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀tá tó ń bẹ so ká máa gbàdúrà fúnra wa ká máa fàdúrà ránra wa lọ ká sì má gbàgbé pé láìpẹ́ ẹni náà ti ń bọ̀ yóò dé o God bless you ẹ jẹ́ àṣọ orí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ Jésù Olúwa wa fẹ́ mímọ́ ti Ọlọ́run dàpọ̀ ti ẹ̀mí mímọ́ kó máa bá wa gbé láti ìsìn lọ àti títí láéláé àmín àmín àmín lórúkọ Jésù akọ́mọná wa o ìyókù ayé mi tí ó sálà yóò sì tún ta gbòǹgbò rẹ̀ sí ìsàlẹ̀ yóò sì so èso rẹ̀ lókè ìyókù ayé yín tí ó sálà yóò sì tún ta